أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ألف را تلك آيات الكتاب المبين إِنَّا قرآنا عربيا لعلكم تعقلون نحن نقص عليك أحسن القصص بما أوهى هذا القرآن وإن كنت من قبله لمن الغافلين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 عالم الغيب والشهادة آمين أنت تحكم بين عبادك فيما كانوا فيه يختلفون آمين اهدني لما اختلف فيه من الحق بإذنك آمين إنك تهدي من تشاء إلى صراط مستقيم آمين أيها المستمعون السلام عليكم ورحمة الله وبركاته وعليكم السلام ورحمة الله وبركاته إليتني إبادي منا ننوى إبادي أوليري ìjókòó al-Qur'an al-Karim ìjókòó tafsir al-Qur'an al-Karim ìjókòó tá ti máa ka ọ̀rọ̀ ọlọ́run ọba tó jẹ́ sí pé tí kìí bá sí pé ọlọ́run ọba sọ kalẹ̀ fún Ànábì wa Muhammad sallallahu alaihi wa sallam àtúkà torí pé ọ̀rọ̀ ọlọ́run ọba yìí òwò aná mọ̀ pé olúwa tí ó sọ̀rọ̀ yìí ọba tó káyà ẹni tó tóbi ní ẹni tó tóbi tó bá sọ̀rọ̀ ọ̀rọ̀ rẹ̀ yóò tóbi ẹni tó tóbi tó bá sọ̀rọ̀ ọ̀rọ̀ rẹ̀ yóò káyà ẹni tí ó sọ̀rọ̀ tọ́lọ́run ọba sọ yóò jẹ́ sípò náà ọjọ́ sí pé ọlọ́run ọba yọ̀ǹda fún pé kó sọ ni hmm. tí kì bá sí pé ọlọ́run ọba sọ Al-Qur'an kalẹ̀ fún òjíṣẹ́ wa títí ànábì wa Muhammad sallallahu alaihi wa sallam ẹnu wọ gba kíkà Al-Qur'an wọn náà رأيته خاشعا متصدعا متصدعا من خشية الله متصدعا من خشية الله ìyẹn báyìí alukùránì tóbi púpọ̀ ló fi jẹ́ sí wípé tí kìí bá sí kí ọlọ́run ọba sọ kalẹ̀ fún òjíṣẹ́ wa alayhi salatu wassalam àti pé tí kìí bá sí kí ọlọ́run ọba pa wá láṣẹ pé ká máa kà torí pé ẹni tó pa wá láṣẹ pé ká kà ó ti fi yọ̀ǹda kíkà ó ti fi sí wa lára náà àwa níjòkó kíkẹ́ alukur'an gbígbàgbọ́ yìí túmọ̀ alukur'an àwa nínú ayé ẹlẹ́ẹ̀kejì nínú sóràtù Yusuf abẹ́lọ́wọ́n ọba gẹ́gẹ́ bá ti máa ń bẹ̀ ní gbogbo ojoojúmọ́ àti ní gbogbo àkókò abẹ́lọ́wọ́n ọba ọba aláàánú jùlọ èyí tó ṣe tàná ní ìrọ̀rùn fún wa kó tún ṣe tòní náà ní ìrọ̀rùn fún wa àwa tí a gbọ́ tàná tá a gbọ́ yìí tọ́lọ́wọ́n bá fún wa ní òye àti làákàyè tó pé tá a fi gbọ́ yìí tí a sì gbà wípé a ṣe àǹfààní kan ọ̀kan tàbí méjì nínú ọ̀rọ̀ náà àwa náà tá a gbọ́ lánàá nì tá a tún jókòó lónìí náà látún ti máa gbọ́ ọlọ́run ọba kó ṣe gbígbọ́ rẹ̀ nírọ̀rùn fún wa bá kan àwa tí a ń sọ náà tó jẹ́ sí pé sísọ rẹ̀ kò yí sagbára wa a ò mọ nǹkan kan nǹkan kan ò lè yé wa nínú mímọ̀ ọlọ́run ọba ló ṣe nírọ̀rùn fún wa ẹni tó ṣe tàná nírọ̀rùn fún wa ètò níyì náà kó jẹ́ kó rọrùn fún wa kó gáìdì wa lórí ahọ́n wa kó dáàbò rẹ̀ bọ̀ wá nínú Kọjọ wa kó dẹ̀ jẹ́ kí ẹ̀yin tẹ́ ń gbọ́ wa náà nínú etí kó jẹ́ kẹ́ máa gbọ́n tó dáa ọlọ́run bá ń ayé Yusuf ọlọ́run bá sọ pé Ọlọ́run bá ní àwa la sọ Al-Qur'ani kalẹ̀, àwa la sọ kalẹ̀. Inna anzalnahu, hu, dọ̀míru ni. Ọlọ́run ní àwa la kalẹ̀, kí la kalẹ̀, Al-Kitabil Mubin tó wà nínú ayà alákọ̀ọ́kọ́. آية لك قصب تلك آيات الكتاب المبين تلك آيات الكتاب المبين ترى تمون روين فوين إنو آية كوكون قصد دي جابو ẹnìkan ò sì mú wá hmm. èmi ọlọ́run ọba tí mo ní ọ̀rọ̀ tó wà nínú ẹ̀ èmi ni mo sọ kalẹ̀ Tilka ayatul kitabil mubin. Ọlọ́ni iná aṣọ alìkọ̀ránì ta ròyìn lẹ́ẹ̀kan tá a pè ní alkitabul mubin hmm. ọlọ́ni àwa lásọ̀kà inna inna anzalna qur'anan arabiyyan la'allakum taqilun na. ká dúró níbi inna hmm. láàrin bíi sẹ́kọ̀ǹd tàbí ṣẹ́jú hmm. inna ẹni tí ń sọ̀rọ̀ ni subhanahu wa ta'ala ẹni tó ròyìn ara rẹ̀ àmọ́ a lè máa ròyìn pé ẹyọkan ni yàtọ̀ sọ́lọ́wọ́n wa ẹyọkan lọ́lọ́wọ́n ọba tó ti bẹ́yìn náà ọwá lo pronoun tó jẹ́ ti hmm. ní ìnà àwọn Yorùbá náà sọ wípé èèyàn ní jẹ́ ẹnìkan kì í jẹ́ àwàdé ọ̀pọ̀ èèyàn ní jẹ́ ìyẹn máa ní máa sọ pé àwàdé tí Hmm. tó bá ti rẹ́dẹ̀ ènìyàn tí bá ń lo àwa àwa nínú èdè ẹ̀ yálà o ọjẹ́ yorùbá ni o àbọ̀jẹ́ lárúbáwá ni o àbọ̀jẹ́ òyìnbó ni o tó ló ní we we attended hmm. eh, we ẹ̀yin mélòó ah, èmi nìkan náà ni ó ń lo we fúnra rẹ̀ hmm. eh, àwa ó ń lo àwa fúnra rẹ̀ ẹ máa fura sí gbó ní takaburu ìtumọ̀ takaburu ni pé ọjọ́ ah, lójú tí tí ìjọ rẹ̀ lójú padà jọ ara ọlọ́run ọba tí wọ́n máa ń ròyìn ara rẹ̀ pé yọkan lóhun yọkan lóhun yọkan lóhun yìí oní ọ̀rọ̀ wá sọ láàrin pé ìnà ó sì pọ̀ náà kọ̀ àrùn bá hmm. kí ló wá fà tó lọ́n fi kúra rẹ̀ ní àwa ọlọ́run ìnà àwa anzalnahu lásọ alukur'ani kalẹ̀. Qur'anan arabiyyan ẹ̀rí pé nǹkan méjì ni pronoun tó ti jama'a tó ti gbogbogbò ìnà àti anzalnahu hmm. tó bá ní inni yóò sọ pé anzaltuhu hmm. yóò sọ pé inni anzaltuhu ṣùgbọ́n tó ní inna ọ̀ràn yẹn náà ni kó mú verb tó ṣe déédéé inna wa anzalnahu inna anzalnahu qur'anan arabiyyan la'allakum ta'qilun Nàám láàrin tíyàn bá lo tọ́lọ́wọ́n bá bá lo ìnà láàyè nínú Al-Qur'anul Karim àwọn onímọ̀ ní ìdí ẹ̀ ní wípé ní tọ́lọ́run fẹ́ ròyìn lẹ́yìn ẹ̀hùn kìí sí torí pọ́lọ́run fẹ́ sọ pé mi mo tóbi ọlọ́run tó tóbi jogun tó tóbi lọ fún ṣùgbọ́n sọ pé tí mo fẹ́ sọ̀rọ̀ rẹ̀ ni ó ti kínu ó tóbi ọlọ́run ìnà àwa anzalna lásọ hu. Hmm. Al-Qur'an kalẹ̀ ó fi yá agbé Al-Qur'an tá à sọ náà kí ló náà ẹni tó tóbi ìnà ẹ̀yin olùgbọ́n wa ẹjẹ́ ká wo anzalna asọ̀kalẹ̀ anzalna asọ̀kalẹ̀ ọ̀pọ̀ nínú alukur'an karim ní èdè yorùbá tá a bá ní anzalna anzalnahu asọ̀kalẹ̀ yẹn ni pé ẹni tí ń ta asọ̀kalẹ̀ ń bọ̀ lọ́wọ́ àtẹ́lẹ̀tẹ́lẹ̀ òkè òkè lọ́wọ́ hmm, yẹn ni pé tí wọ́n bá bí ọ́ léèrè olùgbọ́n mi tó jẹ́ mú mi ní òdodo pé alukur'an gangan gangan kó tó di bọ́ọ̀lù ń sọ̀kalẹ̀ níbo lọ́wọ́ kò ní ìdíkọ̀ ṣẹ̀ṣẹ̀ máa ronú ọyẹ kọ́ mọ̀ pé intan sọ̀ kalẹ̀ ń bo ló wà tẹ́lẹ̀ òkè ló wà in tó bá dẹ̀ dáa tó níyì ní máa wà ní kíni ní máa wà lókè. in tó bá dáa tó sì níyì ní máa wà lókè. alukurani jẹ́ kan nínú àwọn nǹkan bíi ọlọ́run àwa la sọ kalẹ̀ ó fi yóò wáyé pé òkè ló ti wá. Hmm. torí pé ń tọ́ sọ̀rọ̀ ọ̀nà alukurani náà ti fi allah subhanahu wa ta'ala ń bọ̀ náà wà. òkè náà wà. anzalnahu wá pọ̀ nínú alukurani ọlọ́run ọba sì lò fún ó sì lò fún alukur'an lọ́pọ̀lọpọ̀ àyè inú ayé alukur'an Karim Suratul An'am gẹ́gẹ́ bí ṣe wa àmọ́ fẹ́ jẹ nínú alukur'an torí pé inú oṣù alukur'an náà Suratul An'am ayé 92 ọlọ́run ọba sọ pé. wa hadha kitabun anzalnahu mubarakun musaddiqul ladhi bayna yadayhi ọlọ́run bá sọ pé wà hádá kitabun anzalnahu mubarakun musaddiqul ladhi bayna yadayhi wà hádá kitabun anzalnahu mubarakun musaddiqul ladhi bayna yadayhi ọlọ́run bá sọ pé alkùránì tẹ́wọ̀n ni anzalnahu awala sọ kalẹ̀ أنزلناه سورة الأنعام 155 بيناني وهذا كتاب أنزلناه مبارك وهذا كتاب أنزلناه مبارك فاتبعوه واتقوا لعلكم ترحمون سورة يوسف تابع وناني إنا أنزلناه قرآنا عربيا لعلكم تعقلون إنا قرآنا عربيا لعلكم تعقلون سورة الإسراء آية 105 ولما بثق وبالحق أنزلناه وبالحق نزل وبالحق أنزلناه وبالحق نزل أه. وما أرسلناك إلا مبشرا ونذيرا سورة الدخان آية كتا اللهم بسط إنا أنزلناه في ليلة مباركة إنا أنزلناه في ليلة مباركة إنا كنا منذرين أنزلناه قلنا القرآن دينيا àátùn wa máa rí nàìjíríà hmm. àápọ̀dà máa gbọ́ pé torí ibi tá a fẹ́ gúnlẹ̀ sí ẹ́ padà rí padà níparí ọ̀rọ̀ bí kí lọ́fà tí bàbá torí pé àti anzalina àti nazarina ìpìlẹ̀ kan àwọn ìjọba ó dùn rí tẹ̀nzílù náà hmm. eh, bó tilẹ̀ já sí pé àní fẹjú ẹ̀jùbá náà lọ ẹ lọ wo nazarina nínú alukoran suratul baqara àyà 23 ló fi jẹ́ sí pé ẹni tí bá ń fọ́lò wa ságbèkú àárín lọ́wọ́ hmm, eh, ìwọ náà mọ́ bá wa yí káàkiri hmm. bọ́ sí ń dáwọ́ padà lọ sókè ní ọmọ wá sálẹ̀ bó sí ń gbọ́ àárín ní ọmọ gòkè bó sí ń tọ̀kalẹ̀ ní ọmọ gòkè padà ìyẹn náà ni achievement ẹnu àwẹ̀ tá a wà nínú sọ́lọ́mà sọ́nà ṣáàrùn Qur'an afẹ́kọ́ ọmọ abáàlù Qur'an yìí bó sí ń ké bẹ́ẹ̀ náà ni kọ́ máa sí hmm. kọ́ máa padà kọ́ máa lọ wájú kọ́ máa sí kọ́ máa gbọ́tùmọ̀ rẹ̀ hmm. ẹ̀rìn Suratul Baqara àyà 23 ọ̀nà ọ̀bá sọ pé wa in kuntum fi raybin mimma nazzalna ala abdina fa'tu bi surah wa in kuntum fi raybin mimma nazzalna ala abdina fa'tu bi surah bẹ́ẹ̀ náà ni suratul nisa àyà 47 yá ayyuhal ladina utul kitaba aminu bima nazzalna yá ayyuhal ladina utul kitaba aminu bima nazzalna musaddiqan lima ma'akum nazzalna kanu suratul hijr àyà kẹsàn sọ́tí sí olùgbọ́ mi suratul hijr àyà kẹsàn ọlọ́mọ bá ń sọ pé ń إنا نحن نزلنا الذكر وإنا له لحافظون إنا نحن نزلنا الذكر وإنا له لحافظون سورة الإنسان آية 23 ọlọ́run ọba إنا نحن نزلنا عليك القرآن تنزيلا نزلنا أتي أنزلنا القرآن wàá أنزلنا فعل القرآن gẹ́gẹ́ bó ti wà nínú súrà tá a wà nínú ẹ̀ a tún máa lo nazanna fún alukur'an gẹ́gẹ́ bó ti wà nínú àwọn àyà mi nínú súrà mi nínú alukur'an mm. ìbéèrè wa ni pé kí ni yàtọ̀ láàrin nazanna àti anzalna mm. Mm. kí ni yàtọ̀ láàrin nazalna àti anzalna. lọ́mọ̀ fún àwọn onílùgbà àrọ̀bíyà àwọn elédè Islam wọ́n ní ziyadatu al-mabani tufidu ziyadatu al-ma'ani. ziyadatu al-mabani tufidu ziyadatu al-ma'ani. ẹ òfin tí wọ́n nìyẹn o tí wọ́n gbé kalẹ̀ kìí sọ̀rọ̀ ọlọ́run kìí sọ̀rọ̀ àbí kí wọ́n máa sọ fún wa pé àwọn kan tó wà tó jẹ́ sí pé ṣáàzù ni hmm. kò sí ṣáàzù nínú ṣẹ̀rí àlùkùrán kò lè sí ṣáàzù nínú ọ̀rọ̀ ànẹ́gbà Muhammad sallallahu alaihi wasallam tó bá ti wí náà lábẹ́gí kò sí hmm. padà sẹ́yìn mọ́ hmm. náà wọ́n ní yàtọ̀ tí mẹ́rin àárín nazala àti oní ọ̀nà ń pè ní anzal. tá bá gbé wálẹ̀ kan náà ah. ń pè ní anzal. Eh, èyí tá a bá ń wá díẹ̀ díẹ̀ díẹ̀ díẹ̀ là ń pè ní nazal. àrí ìdí máa wá díẹ̀ díẹ̀ díẹ̀ díẹ̀ là ń pè ní nazal. ẹ wá wo kẹrin ọlọ́run la ròyìn kẹrin hmm. a máa ròyìn pé ní tọ́sọ̀ kalẹ̀ a tún máa ròyìn ẹ̀ pé ọ̀sọ̀ kalẹ̀ ní twenty three years. Allahu Akbar. Kùránì sọ̀kalẹ̀ ní hmm. àyà àyà fún odidi twenty three years. Hmm. Ṣùgbọ́n ti kọ́kọ́ sọ̀kalẹ̀ lẹ́ẹ̀kan náà tẹ́lẹ̀tẹ́lẹ̀ tá à ń pè ní Anzalna. Allahu Akbar. Hmm. Ìyẹn ló jẹ́ sí pé àmọ́ ìròyìn Al-Kùránì pẹ̀lú Anzalna àti Nazalna. Ṣùgbọ́n àwọn tíra míì tó síwájú Al-Kùránì, àwọn tíra míì tó yàtọ̀ sí Al-Kùránì, tó tíra míì a máa ròyìn wọn pẹ̀lú anzalna Allahu Akbar a ní ròyìn wọn pẹ̀lú nazalna ìyẹn ni pé ẹ̀kan náà lọ́n fún wọn tó hmm. ló fi jẹ́ sí pé àwọn àdájọ́ ọbẹ̀ ọlágbà hmm. àwọn àdájọ́ tíra àkọ́kọ́ bíi Tawrat tàbí Injil Bible májẹ̀mú láíláí gidi hmm. àti májẹ̀mú titun gidi ẹ̀rọ pé mo fi gidi sí ẹ̀rọ pé mo rò pé báyìí tó ń gbé kiri ní dáwọn àwọn máa bá níbẹ̀ yìí pé àwọn òfin tó le tó le ọba ń bẹ̀ torí pé ẹ̀kan náà ló sọ̀kalẹ̀ hmm. torí pé kí ni ẹ̀kan náà ló sọ̀kalẹ̀ náà nínú àwọn aya al-Qur'an tí ó differentiate láàrin Qur'an al-Karim àti tírà tó síwájú al-Qur'an al-Karim òun náà ni aya sọ́tù nìsa aya sọ́tù nìsa aya 136 sọ́tù nìsa aya 136 so ti ṣe olùgbọ́ mi torí pé a sọ fún wa pé bá a ṣe ń lókè orípa tó ti wá sọ́dọ̀ sóràtì nìṣà ìbáyìí a tún padà bọ́ wà fún sí láti a tún máa jẹ káàkiri náà ọlọ́run bá sọ pé ya ayyuhalladina amanu aminu billahi wa rasulihi wal kitabil ladhi nazzala ala rasulihi ya ayyuhalladina amanu آمنوا بالله ورسوله والكتاب الذي نزل على رسوله نعم والكتاب الذي أنزل من قبل ومن يكفر بالله وملائكته وكتبه ورسله واليوم الآخر فقد ضل Ọlọ́run ní ayọ̀ alẹ́dínà àmọ́nù, mo pè ń tẹ́ nígbàgbọ́ òdodo, àmìnà billah ẹgbọ́lọ́ngbọ́, wárọ̀ sóòlè àtòjíṣẹ́ rẹ̀ wọ́n kìtàbù, أوي. والكتاب الذي نزل على رسوله والكتاب الذي نزل على رسوله كتاب كانوا يعني. والكتاب الذي نزل على أولون يعني على القرآن بين القرآن ينزل يعني بين أو يفي نزل نافرون ما وافرون يعني ترى تكيس على القرآن والكتاب الذي أنزل من قبل والكتاب الذي أنزل من قبل أتريبان والكتاب الذي anzala ó fi anzala ó fi ròyìn kíra tí kìí sí alukur'an hmm. ó wá fi nazala ròyìn alukur'an ìyẹn fi wáyé pé anzala a máa fi ròyìn gbogbo tíra tí kìí bá sí alukur'an àwọn hmm. a máa fi àti nazala àti anzala a máa fi ròyìn tíra alukur'an kẹrì bẹ́ẹ̀ náà ni wà áhìlì kìtàb àwọn kírísítẹ́nì àti jù gan gbà pé anzala ń tíra wọn hmm. kìí sí nazala ní kíni tíra sọ́tò bákọ́rọ̀ àyà 91 tó padà sí sọ́tò bákọ́rọ̀ àyà 91 pé nìsá ìlàwà tẹ́lẹ̀ tó padà sórí Kùránì sọ́tò bákọ́rọ̀ àyà 91 ọlọ́wọ́ bá sọ pé wà ìdá qila lahum aminu bima anzala Allah وإذا قيل لهم آمنوا بما أنزل الله قالوا قالوا نؤمن بما أنزل علينا أنا نؤمن بما أنزل علينا قالوا نؤمن بما أنزل علينا أعرف أنزلنا لنا لون òbí ya pé wọ́n ní àwọn onímọ̀ sọ pé sayyidul adilla al-iqra hmm, eh, wọ́n ní ọba evidence tí a fi máa ń sáyé hmm. òun náà ní kéèyàn jẹ́wọ́ fún ẹ̀ eh, olè lọ́kùnrin yóò a suspect ẹ̀ olè ni a wò ó pé ọ̀dẹ̀bẹ̀ ni pé eh, nígbà táwọn wá kìíní ààrí eh, ti ń lọ hmm. ọ̀nà ibi títí ti ń bọ̀ yẹn náà ti ní wọ́n ti jí nǹkan hmm. ó dàbí ẹni pólì ní hmm. a suspect yẹn eh, a wà máa béèrè pé kí ni evidence ni kí ni èrè yín tẹ́ fi sọ pólì ṣùgbọ́n ẹni tẹ́ ń suspect fúnra rẹ̀ lọ́wọ́ á dé fúnra ẹ̀ bọ́ńbọ́ ó ní òun ní òun jẹ́ báyìí o kí ni tẹ́ ń wá kiri wọn òun ló ń ṣe kí ni òun ló ń gbé ẹ̀tún wọ́n bèèrè pẹ̀kílẹ̀ rí ẹ̀ ah, ah. àwọn ìfúrí rẹ̀ ò pé tó ń bèèrè evidence wọ́n fi ní sẹ́yìí rẹ̀ àdílá alẹ́kọ́rọ̀ tí ìyàn bá ti lè jẹ́wọ́ pé òun ṣe nǹkan ó ti tó kò ní ìdíkà máa wẹ́rì fún hmm àwọn ahìrì kìtàbì ni a gbà pé nínú bí máa ń zílà àrínà. ọlú nínú bí máa ń zílà àrínà. naam ẹ̀yin olùgbọ́ wa ilé káwò pé haliyajú sọ an yóò sọfà rẹ́yìrùlọ́hì bí annahu nazara al-Qur'an al-Karim. haliyajú sọ an yóò sọfà rẹ́yìrùlọ́hì bí annahu nazara al-Qur'an al ká máa fi ẹlòmíì ká máa fi ìròyìn ọlọ́wọ́ ká máa fi ìròyìn ẹlòmíì kó náà sọ àlùkùránì kalẹ̀. ẹ̀yìn sọ lẹ́tọ̀ yí pé ká máa sọ pé lágbájá sọ àlùkùránì hmm. tí kìí sọ ọlọ́run ọba question answer ni pé láyà jù kò lẹ́tọ̀ rárá tó àtọ́ torí pé ìròyìn sísọ nǹkan kalẹ̀ sísọ àlùkùránì kalẹ̀ ọlọ́run nìkan lónìí yí fún kò fún ànábì rẹ̀ Muhammad sallallahu alaihi wasallam tó bá lọ wo ìròyìn ọlọ́run fúnra rẹ̀ kòròyìn ànábì ń bì kankan kó sọ àlùkùránì nìkan eh, èyí bí tá à ń lọ bẹ̀rẹ̀ yóò yí wa padà ń parí mm, eh, àwọn lọ́wọ́ sọ́tò fò sílà àyà forty two bọ́lá ń sọ̀rọ̀ yìn àlùkùránì láàrin nù ọlọ́ni láyà tí ìhìl bá tó lò mí ń bẹ́yìn ìyá dẹ́yìn ìwà láàrin nìkan sí. láyà tí ìhìl bá tó lò mí ń bẹ́yìn ìyá dẹ́yìn ìwà láàrin nìkan sí. تنزيل من حكيم حميد قل تنزيل من حكيم حميد تنزيل من حكيم حميد ọ̀rọ̀ na àwọn alásọ́kalẹ̀ ọ̀dẹ́ tó ti wá òun náà ni hakim ọ̀dẹ́ tó ti wá òun náà hamid hmm. ànábì sì jẹ́ hakim níbi kò sì jẹ́ hamid nígbà yẹn ni pé ẹni tó sọ̀kalẹ̀ náà lẹ́ni tó ní òun náà lè ní ọlọ́run ọba hmm. nígbà tó lọ́n pán Al-Qur'an bó ṣe pán ọlọ́ni innahu la-Qur'anun karim innahu la-Qur'anun karim tíra tí mo ròyìn fún yẹn o kẹrìmù ni lọ́bù ni ọlápàálé púpọ̀ fi kíkà bí ibi tá a tún kọ́ sí náà nǹkan tá a dáàbòbò ní tọ́lọ́sọ̀ tọ́lẹ́wà لا يمسه إلا المطهرون ẹni tí ó tó máa kí náà kọ́yà máa wà ní màtótó torí pé nǹkan mímọ́ ni tanzilun min rabbil alamin ọ̀rẹ́ tanzilun min rabbil alamin tanzilun ó rí pé tanzilu sísọ kalẹ̀ ọba tó ní gbogbo ayé ló wo suratul Haqqah àyà 40 43 hmm. ọlọ́run tó sọ pé innahu laqawlu rasulin karim innahu laqawlu rasulin karim ah ọ̀rọ̀ tí mo ń sọ fún yín òjíṣẹ́ tó dáa jù náà mo tún fi rán sí ànábì sallallahu alaihi wa ma huwa bi qawli sha'ir wa ma huwa bi qawli sha'ir kùránì sórin qalilan ma tu'minun tẹ́ mọ níwọ̀n náà gbàgbọ́ wala bi qawli sha'ir àrẹ̀kùránì sọ̀rọ̀ aláwo qalilan ma tadhakkarun èyí tí yàtọ̀ sí mẹ́láàrin kọ̀lí lọ́mọ́ túmínú kí lọ́mà tó fi ló fi wá wá níbi pé qalilan ma tadhakkaruna. qalilan ma tadhakkarun. ọ wá sọ lọ́run pé qalilan ma tu'minun. qalilan ma tu'minun. mo wá fẹ́ parí wá ní tanzilun min rabbil alamin. tanzilun min rabbil alamin. ó tún ròyìn ẹ̀fọ́ sọ̀kalẹ̀ látọ̀dọ̀ ọba tó ní gbogbo ayé. Allahu Eh, kìí sọba Nàìjíríà o ah, ah. ìdí ẹ̀sọba Áfíríkà ìsọba Asia eh, ìsọba Amẹ́ríkà eh, ọba àwọn ayé kan tó ń bẹ tẹ́yìn òtún mọ̀ tó ń bẹ continent tẹ́ mọ́ ẹ̀yìn tẹ́rí náà dénú rẹ̀ hmm. ibi tọ́lọ ń ma ti ẹ̀dí kọjá gbogbo bá nìyàn áàlámù torí ilẹ̀ lẹ́yìn mọ̀ áàlámù ti sánmọ̀ ẹ̀mọ́ áàlámù wọ́ọ̀dù tinú lẹ́ẹ̀lẹ̀ nínú lẹ́ẹ̀lẹ̀ gan ẹ̀yìn ọ̀mọ́ tinú omi òye yín sí o hmm. tinú ogún náà òye yín sí o hmm. àwọn èèyàn nìkan náà lẹ́mọ̀ tí pẹ̀lú nípa báyìí ọlọ́ni tanzilu min rabbil alamin a máa ròyìn sísọ nǹkan kalẹ̀ ọlọ́run ọba nìkan láàmà tó ròyìn pé ó sọ àlùkùránì kalẹ̀ ọba tó sọ àlùkùránì kalẹ̀ ànágbà Muhammad sallallahu alaihi wasallam ọlọ́run ọba òfáyà kankan ròyìn ẹ̀ pé ó sọ Al-Qur'ani kalẹ̀ hmm. báwo wá níwò ènìyàn lásán ẹni ó ti wá gbà pé mo sọ Al-Qur'ani kalẹ̀ níta ń padà bọ̀ àti àwà padà wá emphasize lé lórí díẹ̀ ni hmm, ànágbà Muhammad sallallahu alaihi wasallam inú àwọn nǹkan tó náà bá ti ròyìn ẹ̀ náà al ama kéwú ni àyíká emi ò fara mọ́ àmọ́ ka kéwú náà torí pé kàńgá súnmọ́ báyẹ̀bù kọ́ra àwọn ìwé kára àbí kára kọ́ra orí ọkà tàbí wá ní ọkà nígbà tó jẹ́ sí pé lárúbáwá la sọ ṣùgbọ́n a ti já díẹ̀ kù nínú àwọn lẹ́tà rẹ̀ kàá súnmọ́ kọ́ra àjù kéè lọ àbí kéè kà kọ́ra à àìrí pé kára ó tún hmm. mọ́ kà jù kẹ́ so àwọn kékeré ni àyíká kí ó pèsè sí pé a lè ké hmm, a sì lè kà bákan náà ọlọ́run pa ànábì láti ẹ pé máa kà á ni ó hmm. lè sọ alukọ̀ránì kalẹ̀ ọlọ́run pa ànábì láti ẹ pé máa kà á ni ó lè sọ kùránì kalẹ̀ sọ́tùlà àlọ́ àyà kìíní ọlọ́run ọba sọ pé iqra bismi rabbikal ladhi khalaqa Ìkọ̀rọ̀ bísmì rọ́bì kàlẹ́bì ìkọ̀lápọ̀. Ìkànnù Suratul Muzammil ọlọ́run tó pàwá tá a tẹ̀lé lẹ́yìn náà pé ẹ máa kí ni ẹ lè sọ̀kalẹ̀ Suratul Muzammil àyà 20 ọlọ́run bá sọ pé faqra'u ma tayassara minal Qur'an. Faqra'u ma tayassara minal Qur'an. Bẹ́ẹ̀ náà ni láwọn àyè míì ọlọ́run tó lò fáànì pé rọ́tìlì. rọ́tàlà ó yàtọ̀ sí kọ́ra. a. sí kọ́ra. nínú àwọn àròyìn tí àlẹ́ kùránì nìkan tó ní iná ni ẹnìkan yẹn rọ̀tàlà ọ̀rọ̀ ẹgbẹ́ hmm. ọ̀fẹ́ sọ̀rọ̀ bí àbá ń sọ̀rọ̀ ó ti ń sun rárá nìyẹn hmm. ní èdè Yorùbá wọn máa pe kínní kan ní rárá hmm. ń pè ní kùránì eh, eh, á tún máa rọ̀ tálà rẹ̀ ọlọ́run tó níwà nẹ́bí ò lè sọ̀rọ̀ kùránì kalẹ̀ hmm. ṣùgbọ́n ètò olóṣe náà ní tẹ̀rẹ̀tì ọlọ́run bá sọ pé suratul muzammil áyà kẹrin ọlọ́run bá sọ pé áwùsí dàálẹ́yìn ìwà rọ tí lè kóró ààrẹ tartila áwùsí dàálẹ́yìn ìwà rọ tí lè kóró ààrẹ tartila ìkàtọ́nù ó dìran méjì báyìí wọ́n ní hmm. kọ́ Hmm. ìtumọ̀ ọ̀rọ̀ tálà ni wọ́n tún wá ní útùlù ah, tó máa ti tìláwà eh, ọlọ́ni wà ní ìṣàlùkọ́ àmì kalẹ̀ ẹni tó lè ṣe náà nù ọlọ́ni suratul Ankabut aya 45 sọ́tọ̀lá àǹkàbù táyà 45 ọlọ́run bá sọ pé ó tùlò máa òhìyà ilẹ̀ ìkà mi náà pì tàbí wa ápì mi sọ̀lá ó tùlò máa òhìyà ilẹ̀ ìkà mi náà pì tàbí wa ápì mi sọ̀lá ó tùlò náà ọlọ́run tó fi ròyìn gbogbo àwọn ènìyàn àwọn ahàlù kìtàbì náà àwọn mùsùlùmí sọ́tọ̀ fàátìrì áyà 29 sọ́tọ̀ fàátìrì 29 ọlọ́run bá sọ pé innal ladina yatluna kitaballah innal ladina yatluna kitaballah wa aqamus salah وأنفقوا مما رزقناهم سرا وعلانية يرجون تجارة لن تبور. أوه أسلو توني أسلو. Eh, máa ṣe tìláwà hmm. eh, ìyàtọ̀ mẹ́ láàrin tẹ̀rìtìlù àti tìláwà eh, hmm. tàlá ọ̀rọ̀ tálà ìyàtọ̀ mẹ́mẹ́ méjèèjì ni a máa fi ṣe alukur'an a sì máa kàánà hmm. a máa ṣe kìráànà a máa ṣe tìláwà a sì máa ṣe tẹ̀rìtìlù naam ìta afẹ́fẹ́ jáde fún wa ni pé anábìwá Muhammad sallallahu alaihi wasallam wọn lè sọ alukur'an nìkan wọ́n lè ké wọ́n lè ṣe tìláwà rẹ̀ wọ́n sì lè ṣe tẹ̀rìtìlù hmm. ẹ̀. nínú àwọn nǹkan tí ó tún fi yé wa wípé ẹnìkan ò lè sọ àlùkùránì kalẹ̀ ó ní pé ààyè tó ti ẹ̀jẹ̀ kọ́rọ̀ wọn ti sọ pé ẹ̀yin kèfèrí ẹ sọ àlùkùránì kalẹ̀ ọlọ́run ọba ọ̀sọ́ bẹ́ẹ̀ fún un. nígbà táwọn kèfèrí ń sọ wípé àkùránì àánú lè mú bẹ́ẹ̀ wá wọ́n ń sọ pé kí ni kí lànà bì yẹn mú wa àkùránì kí wàá ní wàhálà rẹ̀ hmm. àwa náà lè ṣe bẹ́ẹ̀ hmm. ọlọ́run á fẹ́ tàhádà mi ní pé ọlọ́run fẹ́ fi rẹ́ wọn lẹ́nu bẹ̀rẹ̀kẹ́tẹ́ gẹ́gẹ́ bí Yorùbá bẹ̀rẹ̀kẹ́tẹ́ wípé kùn ọlọ́run fẹ́ ti mm. kùn ẹnu wọn mm. wípé sí ọyín mm. ẹ̀panu yín máa ẹ̀lẹ́rọ náà lọ ayé nì tọ́lọ́run ti wá fẹ́ sọ̀rọ̀ yìí tọ́lọ́run ọba ọba sọ fún ẹni kí ẹ sọ àlùkùránì bí àlùkùránì kalẹ̀ ọlọ́run ọba ọ̀rí bẹ́ẹ̀ kọ̀wá rí bẹ́ẹ̀ wá wáyà sọ́tùlù bá kọ́ra sọ́tù bákọ́rọ̀ àyà 23. sọ́tù bákọ́rọ̀ àyà 23. lọ sí báńkò olùkọ́ lọ́wọ́ bá sọ pé wà in kuntum fi raybin mimma nazzalna ala abdina. wà in kuntum fi raybin mimma nazzalna ala abdina fa'tu bi surah. Mhm. فأتوا بسورة من مثله وادعوا شهداءكم من دون الله إن كنتم صادقين فأتوا بسورة من مثله فأتوا بسورة من مثله وإن كنتم في ريب مما نزلنا على عبدنا نزلنا آية عن صفحة في أين تيجا كثيري تبا يبان داوت سنتا سكالة فان نبي يجا نبي يجا رسي tẹ́ bá ń dá òtù nàzánná ọ̀dà fàtú bí sùwà. fàtú bí sùwà. àbá pé fàánzì ló sùwà. ó ní ìtìyánu ló lò fún wa. Hmm. ó fi yí wa yí pé ẹnìkan ò lè nàzálà sùwà. naam bẹ́ẹ̀ náà ni àyà tó wà nínú sọ́tù lè sọ́ra. 88. àyà sọ́tù ìsọ̀rọ̀ àyà 88. ọlọ́run bá sọ pé kúlẹ̀ ìnìjítàmà àti ìlú كل إن اجتمعت الإنس والجن على أن يأتوا بمثل هذا القرآن لا يأتون بمثله ولو كان بعضهم لبعض ظهيرا على أن يأتوا بمثل هذا القرآن kọ̀sọ̀pé aláàrin yóò nẹ́sìlò àwọn àfáà ti máa gbọ́n tí mo wùlẹ̀ náà àkíyèsí tàwà fẹ́ pèrè wa fún náà ni pé nínú tó wá bà wà lọ́kàn jẹ́ hmm. jọ wá lójú òun náà ni apá kan àwọn tí ń pera wọn láàfáà kódà eh, ó lè pé ìmáàmù àgbà lòun hmm. eh, ó sì lè pèrè ní mufti gbogbo ilẹ̀ nàìjíríà hmm. eh, ó sì lè pèrè òun lòun lòun lọ àfá àgbà lù báyìí hmm. ó lè pé òun gangan ni náà ibùlẹ̀ ìmọ̀ oríṣiríṣi àlàjẹ́ tó ń fúnra wọn ni tàbí kó pèrè ẹni nítorí ó pèrè rẹ̀ ó pé ṣéèkù ṣòyò tàbí pé gáúsù zaman ó lè pèrè gáúsù zaman náà ni pé à ń gbọ́ lẹ́nu wọn tẹ́ ara ẹni tí ìsá àfa àbáṣọ jáde kò ní bà wà nínú jẹ́ tó nǹkan hmm. ṣùgbọ́n à ń gbọ́ lẹ́nu àwọn tí ń ṣàfihàn sẹ́sìn bí àfa ara wọn hmm. wọ́n ń pé àwọn sọ àwọn sọ àlùkùránì kalẹ̀ Wọ́n máa ń sọ wípé àwọn ń sọ àlùkùránì. Wọ́n máa ń sọ wípé àwọn ń sọ àlùkùránì kalẹ̀ ní onílẹ́nu wọn. Ọjọ́ wa lójú púpọ̀. Uh-huh. Ẹlòmíràn máa ń wò wípé ha sóṣì wà bẹ́ẹ̀ ni màá bá ń sọ ní bá ń tẹ̀síwájú fún ọyọ́ ọmọ yìí ọ̀pá rẹ̀. Ó ní pé àwọn tó ń sọ pé àwọn sọ àlùkùránì kalẹ̀ yìí kí ló fà á? Òun náà ni pé kí wọ́n lọ sílé olówó kan. Hmm. Tàbí wọ́n lọ sílé mọ́dúrásì àwọn kan. Hmm. Tàbí ilé iṣẹ́ kan kọ́ńpínì kan. Hmm. Àwọn aláàfáà wọ́n wá kó wọ́n wà pín ní part part uh-huh. jùsù jùsù bẹ́ẹ̀ ni wọ́n pín lẹ́yìn kọ̀ọ̀kan wọ́n pín fúnra wọn wọ́n wà máa kùn bí oyin wọ́n máa kùn bí oyin gan máa ké máa uh-huh. ké wọ́n máa ké wọ́n wá sọ fẹ́ táwọn ké fún pé a fẹ́ sọ odidi àlùkùránì nìkan kalẹ̀ fún uh-huh. lẹ́nu wọn lọ́gbìn tí wọ́n eléyìí tá ń sọ yìí gbogbo ẹni tí ń gbọ́ wa tó bá ti jìn sọ́fìn lọ yí padà èyí tó ń sọ yìí yóò yà ọ́ lẹ́nu tí ó bá yà ọ́ lẹ́nu láyé yóò yà ọ́ lẹ́nu lálùkùránì ànábì gan ò tó sọ pé òun sọ àlùkùránì nìkan sọ̀rọ̀ àwọn ẹ̀sẹ̀ lọ wọ́n náà ti mọ gbogbo àwọn àyàtà kan hmm. ẹnu tí ẹ wá gbọ̀ wá ní àlùkọ́rán ah, mẹ́fà lásọ̀kálẹ̀ ah, ah. ẹnu yóò tó máa fi fáà fáà yìí pé à kọ́ránì tá a sọ̀kálẹ̀ inú Ramadan tí mo sọ̀kálẹ̀ inú Ramadan tí a wà ní ẹ̀yìn à ó ti lé méjìlá ìwọ ẹnu ẹwọ̀ ń gbẹ̀ ó lè sọ àlùkọ́rán ó lè sọ àyà kan kalẹ̀ eh, ọ̀hán sọ pé ó sọ àlùkọ́rán kalẹ̀ hmm. Eh, ló fi jẹ́ sí pé àwọn tí wọ́n sọ pé àwọn sọ àlùkùránì kalẹ̀ yìí wọ́n kó sínú páńpẹ́ méjì hmm. kí ni wọ́n ń pè ní páńpẹ́ hmm. náà ní tàkùté méjì. àwọn táwọn sọ yìí wọ́n kó sínú páńpẹ́ méjì yìí ní tàkùté méjì. Eh, ẹ̀yin pé eh, wọ́n sórí burúkú méjì. Ah, ah, wọ́n tàbákò méjì. Ah, àgbákò àkọ́kọ́ ni pé sharrul qawl. sharrul qawl. ọ̀rọ̀ tí wọ́n ń sọ jáde pé àwọn sọ àlùkùránì kalẹ̀ yìí ọ̀rọ̀ tó lè mú wọn pàdé ìbínú ọlọ́run ọba. Allahu akbar ọ̀rọ̀ tó lè mú wọn pàdé ìbínú ọlọ́run ó ní ọ̀rọ̀ tí ó sọ yìí. ẹlẹ́ẹ̀kejì ni pé ṣàrùrù làámẹ̀lì. ṣàrùrù làámẹ̀lì. iṣẹ́ burú tí wọ́n ṣe. iṣẹ́ burú tí wọ́n ṣe. ẹlẹ́mẹ̀ máa wòye pé kí ni iṣẹ́ burú tí wọ́n ṣe. Hmm. iṣẹ́ burúkú tí wọ́n ṣe onímọ̀ ni pé ọ̀nà tí ó ń gbà kí Al-Qur'an tí wọ́n láwọn pé tí wọ́n pè tí wọ́n ròyìn pa àwọn sọ kalẹ̀ ǹgẹ̀ hmm. ọ̀nà tí ó gbà kiri ọ̀nà bídíà ni ẹ̀sùn kí n sáà ò báwo ni tàùsí wọn lájìjá wọn ó pín fúnra wọn hmm. ìwọ̀gbà jésù kan wọ́n sì lè já ewé ewé pépà pépà ewé mẹ́ta ewé mẹ́rin bákan náà aburú tí ń bẹ́nu sí àwọn ẹni pé wọ́n máa ké papọ̀. wọ́n máa ké papọ̀ ó di méjì máa. Abdullahi máa ké tẹ hmm. Sàràfùdín náà máa ké tẹ lásìkò kan náà ah, ah. wọ́n sì máa wá hó náà bákan náà ọlọ́run ọba pa wá láṣẹ pé tí wọ́n bá ń ké àlùkò àyàn lọ́wọ́ ká lísìn sí tí a máa ń kí kòránì bídí àwọn èyí lọ́wọ́ ẹnìyàkọ̀ ní sìtẹ́lìkan hmm. nínú àwọn aburú wọn tí wọ́n ṣe òun náà ni wípé wọ́n kì í sábà lọ kí àlọ́ kòránì tí wọ́n kọ́kọ́ fi gba iye owó kan lọ́wọ́ ẹni tí a fẹ́ ṣe gbówó rẹ̀ bá ṣe tó ni wọ́n ṣe kí wọ́n a tó máa ṣe mí ìdánìkan sọ fún mi wípé tí wọ́n fẹ́ kí kòránì yẹn wọ́n dòyìnbó ẹni ẹni tí wọ́n fẹ́ kí fún wa ní kújúkù ní wọ́n ẹni ká tún sọ fún mi pé àdánwò ká tún bẹ̀m̀bẹ̀ wákàtí mẹ́ta tí wọ́n lò wọ́n tún wá gbé kùránì lóun lórí wọ́n wá gbé lórí báyìí láàrin ẹ̀wọ̀n gbígbà tó rúgbà ẹbọ hmm, àwọn aburú ti mẹ́m̀bẹ̀ nù uh-huh. nínú àwọn aburú tó wà ń bẹ̀ náà ní wípé ẹlòmíì yóò tún wá bá débi pé tí wọ́n bá fẹ́ parí ẹ̀ ń gbà míyàn wọ́n lè sọ pé tó àpẹ̀ ẹran kátó kátó tàbá ti ń parí ọ̀ ẹni pé kòránì ó sì kí ni tí ó mú jẹ ẹ̀rín kan mm, ẹni kòránì mú jẹ kòránì tó jẹ́ sí pé tọ́níkì lọ́wọ́ ọba sí ọba tọ́níkì náà lọ kòránì tẹ́kùn sí ìfà ojú tọ́nìkì lọ ah, ah. náà ní Al-Qur'an hmm. so ní àwọn nǹkan yìí a fi mọ̀ pé tí ń dánwò eléyìí wò ó sàgbákò hmm, méjì papọ̀ sharrul qawl wa sharrul amal ìyẹn bá ní ibi tá a sí àti ní pé aya al-Qur'an ta wà ń bẹ̀ pé inna anzalnahu Qur'anan arabiyyan la'allakum ta'qilun inna anzalnahu Qur'anan arabiyyan la'allakum ta'qilun ẹ ò tí kú láyé ẹ mọ kù sórí ìbàjẹ́ yìí ìbàjẹ́ mọ hmm. kù sórí burúkú mọ inú àdánwò yìí jùúlẹ̀ tó ti gbọ́ mi náà tó kì í sáfa tẹ́lifíṣẹ́ ọdọọdún náà lọ́mọ gbé àdánwò bá nulẹ̀ rẹ tó rọ̀ pọ̀ ríire àdánwò ló ń gbé wálé rẹ tọ́ ọ gbórí rẹ wálé rẹ tọ́ àní àní mo sọ fún ẹ pé àdánwò méjì lẹ́ni tó bá wá ń ṣerú ẹ̀ fún ọ gbé wá àdánwò àkọ́kọ́ ni pé yóò máa sọ fún òun sọ àlùkùrá nìkan rẹ̀ àdánwò àkọ́kọ́ yóò máa sọ fún òun sọ àlùkùrá nìkan rẹ̀ ẹnu ọpọ́ sọ bá ń gan ó ti fàbínú ọlọ́run ẹnu kó ti àkọ́kọ́ sọ bá ó fàbínú ọlọ́run ọdún wa kàdánwò sẹ burúkú tí wọ́n ṣe ń bẹ̀ ìwọ̀n náà àmọ́ òrùpádùá rẹ̀ gbà wàláyà àdúrà rẹ̀ gbà ànábì ní man ahdatha fi amrina minhu fahuwa raddu. man ahdatha fi amrina hadha ma laysa minhu fahuwa raddu. gbogbo ẹnikẹ́ni tó bá ti ṣe bídíà tó bá ti ṣe bídíà béèrè nǹkan kan tàbí fi ṣe nǹkan kan lọ́mọ pọ́lọ́wọ̀n nígbà lọ́wọ́. ee eh, tó bá fi bídíà ṣe nǹkan kan àbọ̀ fi béèrè nǹkan kan lọ́mọ pọ́lọ́wọ̀n nígbà lọ́wọ́. èèyàn eh, bá ní ibi tá a ti àṣìbẹ̀ ni pé anzalnahu hmm. inna anzalnahu. inna أنزلناه قرآنا عربيا لعلكم تعقلون إذا كونوا عربيا عربيا قرآنا عربيا قرآنا عربيا Ọlọ́run ní àwa la sọ kalẹ̀ ní Al-Qur'an, Qur'anan, kí ló fàtà ń pè ní Qur'anan? Wọ́n ní Qur'an, òun náà ni ń ta papọ̀ sójú kaná, ta níta kójọ kòránì náà dẹ̀ ní àkójọ náà bákan náà wọ́n ní tá ń pè ní kòránì tá a máa kà lẹ́ẹ̀mẹ́wàá hmm. àkàtúnkà wọ́n náà mọ̀ pé kòránì náà là ń kà látàrọ̀ yìí wọ́n sì ń kà ní gbogbo ààyè orílẹ̀ ayé bá náà kódà àwọn àlùjànnú ń kí àrùn kòránì kòránì ní tẹ́ ń pè ní àrùn kòránì wọ́n náà ní tá a máa kí tá a sá máa kà tá a sá máa kà a sá máa kà ní gbogbo ìgbà hmm. wọ́n náà gbogbo sí ṣe wá ní kí ló ń ká ìjù tí ń gbà kókò rẹ̀ jù lórí ìrún kí ni nǹkan náà ọlọ́ni arabiyan arabiyan àwọn ẹni pé kùránì tá a máa pè ní kùránì yóò jẹ́ arabic Eh, yóò jẹ́ èdè arabic hmm, tí ó bá ti jẹ́ arabic kò lè jẹ́ quran eléyìí ni ó wà fà wá lọ síbi pé annal muslim alladhi ah orí kí wọ́n mùsùlùmí tó lè ké quran eh, in tó ti bọ́mọ lọ́wọ́ ogun tó wà eh. ah, in tó bọ́mọ lọ́wọ́ nú ẹ̀sìn islam ah, mi ò mọ̀ bí wọ́n sì lè sọ fún. wàlá àdúnnú yà náà nípa 10% ó lè rí 10% ọlá tí ń bẹ fẹ́sìn islam látàrí pé ò lè ké kùrán à ń sọ lè fún ẹ pé ò tí kú láyé kí ò lè ọlọ́run ti ní mo rọ̀ ọ́ fẹ́ni tó bá rọrẹ̀ fún ìwọ náà bẹ̀rẹ̀ lónìí kọ́ lọ kí Al-Qur'an bọ́yá pẹ̀ kan lọ́sẹ̀ gbogbo àsàlátù Sunday àdàràdà tó ń pa tó ti ń lọ láti fi ogún ọdún tó tún lè kí ó pàápàá àdìsí náà èyí fi ọjọ́ ńlẹ̀ fọjọ́ ilé kí ó lásán. ọjọ́ ńlẹ̀ fọjọ́ ilé kí ó mọ̀lá láti tó lè káàkiri. ẹ tó wọn rìn kúrin kí. tó wọn rìn káàkiri ibi tí a yẹ. alárìnká ló kọ. alárìnká ló kọ lẹ́nu tó ṣe. náà hmm. kó o fàkókò yẹn lẹ̀ kó o tiẹ̀ fi kí kó o lè bá a tún gòkè torí pé o lè rí ten percent dáadáa Islam láì mọ Kùránì kan. Hmm, o lè rí ten percent dáadáa Kùránì. dáadáa Islam. dáadáa Islam eh, láì mọ Kùránì kan. àwọn kí ni ń jẹ ta ni ń jẹ kí ni ń di Kùránì eh, eh. àìní kò tí ì àwọn àní yóò rí dáadáa lọ kùránì àní dáadáa ìsìláàmù generally gan eh, torí pé kùránì gangan ni kùránì ẹ̀mí ìsìláàmù hmm. eh, gbogbo ń tá a bá fẹ́ rí àyà sí kùránì náà nọ́mbà wà níwájú wa náà bẹ́ẹ̀ náà ni kama annama yuhsinu qira'atahu kama annama yuhsinu qira'atahu walakin la yafham ma'nahu kama eh. yanalu 50% àtún bá a ṣe agòkè lọ́sọ̀dẹ̀ ní tí ọmọ kí asọ̀tì ẹ̀ ẹ̀ hmm. owó tó wá mà kí náà tó jẹ́ sí pé ẹnu pọ̀ mà kí láti 20 years ago náà ló sì wà hmm ọkàn máa ni ọ lékún nímọ̀ ọmọ tí wọ́n tó ń ké ìwọ náà máa sọ̀rọ̀ ká má gbọ́ tùmọ̀ rẹ̀ tí yóò wọ̀ ọgbọ́ tó bá wọ́ bí kẹ́ni ìṣẹ́ ń sọ̀rọ̀ fún tọ́lá ń sọ̀rọ̀ tó ọmọ tùmọ̀ rẹ̀ ọ tó gbé padà hmm. ó sùn lọ ló fi jẹ́ sí pọ̀pọ̀lọpọ̀ ẹni tí wọ́n kí àlùkò àárín tó jẹ́ sí pé kọ́ ọmọ tùmọ̀ rẹ̀ kò ní pẹ́ tí ì máa tó fi mẹ́ta ìtumọ̀ rẹ̀ kọjá kọ́ máa pé kú péjì mélòó ẹni tí ó gbàgbọ́ yé kùránì tí ń kí ìwọ tó túmọ̀ kùránì kí láti ẹjọ́ iná tó tún jókòó kalẹ̀ tó wà bó ṣe Hmm. bó sì gbéde lárúbáwá yìí tó gbéde lárúbáwá yìí di islam èdè kùránì tó sì gbọ́ yìí lọ́mọ pé wọn náà tipátipá ló fi rí fifty percent dáadáa islam. tipátipá ni wọn náà fi rí fifty percent dáadáa ẹ̀sìn islam. Eh, kódà kó tó rí fifty ó ṣe ṣége wàhálà. ó ṣe ṣége wàhálà. Eh, ló fi jẹ́ sí pé irú àwọn tọ́mọ akéènì tí wọ́n bá ń kí tààrà òwúyẹ lásìkò àwẹ̀ tá a wà yìí ẹ̀rì pé ọ̀sán máa kò ṣe hmm. ìwọ lè máa ìtì ẹ́ ti pọ̀jù ó ti ganjú ọjà ẹ̀rì pé láàrín sí tó bá yẹ pé nígbà tí ọmọ ìdúnmọ̀ ẹ̀ hmm. Eh, ọkàn sáà dòbí olúndùn náà ní ẹrù kú bẹ́ẹ̀ ṣe òkú ẹ̀ náà ká kú ọ̀mẹ́ ẹ̀rí eh, lọ́wọ́ ma tún máa lọ Kùránì gbédè lárúbáwá orúkọ gbédè lárúbáwá yóò jọ jàǹfààní ẹ̀sìn Islam rárá wà lábáṣà àná hùsàn náà kò sí láyé sí káàsì àwọn èèyàn lójú kòkò ẹwà mímọ́ kéwù òdì iṣẹ́ rẹ̀ òdì ọlọ́wọ́ kéwù rọ́jẹ́ hmm. pọ́jọ́ kan wákàtí kan lọ́sẹ̀ lóní tó ọba ń ṣe bá náà lọ ọmọ tẹ̀síwájú ọmọ gòkè àgbà náà wàkúntù àkúhòlù wọ́n mọ́ ń sọ wípé ká máa pèdè lárúbáwá lédè lárúbáwá yìí kọ́ láìsí ò ṣùgbọ́n wáyé pa abágbèrò pé èdè Hmm. ṣùgbọ́n tàbá fẹ́ sọ̀rọ̀ ẹ̀sìn islam ká máa máa pè léde lárúbáwá ká máa pè ní lọ́gàtúlù islam àwọn lọ́gàtúlù mùsùlùmí àwọn lọ́gàtúlù mùsùlùmí àbí ká pè lọ́gàtúlù quran hmm. ká pè èdè alukuran hmm. tó bá pè léde alukuran ó rí pé kò sẹ́ni kankan tẹ́mi rẹ̀ ò ní fà mọ́ bẹ́ẹ̀ tó bá ní èdè àwa mùsùlùmí kò sẹ́ni tí ò ní fẹ́ mọ̀ tó bá ní èdè islam kò sẹ́ni tí ò ní fẹ́ mọ̀ àwọn èdè lélẹ̀ òun àti language wọ́n kà máa tírìtì language yẹn àti language hmm. ìyẹn lọ́bàá tó fi jẹ́ sí pé tá a bá padà síbẹ̀ nì tá a bá ń pèlè de Quran àbédè Islam àbédè àwa mùsùlùmí yóò jẹ́ kí èdè òun kó ní agbára sí hmm. láàrin wa lórí jẹ́ pé wàfà ingilizi ya Àwọn èdè òyìnbó tá a pè ní English language ní. Ọ̀fẹ́ ọkọ̀ láyé sẹ́tù lógátàlì Mùsùlùmí. Láyé sẹ́tù lógátàlì Mùsùlùmí. Mùsùlùmí ẹ lọ ọmọ fún gangan lèdè tó súnmọ́ ẹ̀sìn tí kìí ṣẹ̀sìn Islam jù òun ló sáàfù Christianity jù ẹbí látara pé a kéde òyìnbó ní a fi kógun lọ́gọ̀ọ́ mùsùlùmí lẹ́wà yìí náà fi sọ́n di kèfèrí padà ààrẹ náà nù Nàám ìrẹ́ Mùsùlùmí láti kọ́sìrì fi tọ́lọ̀ bẹ̀rẹ̀. Àwọn dúgbẹ́ fọ́lọ́wọ́ ọba tó síwálẹ̀ ẹni tó gbèdè lárúbáwá. Agbédè àlùbáríkà, agbódè àlùkọ̀rán, agbóèdè Islam. Mọ́ wá ń pè wọ́ bàbá tó ń gbọ́ mi àtìyá. Hmm. Orí tó bọ́mọ ọlọ́wọ́ ńgbà tó wà kékeré yìí, mọ́jẹ̀ kọ́ bọ́mọ ọmọ rẹ lọ́wọ́. Hmm. Hmm. Táàrí ọmọ rẹ láti ṣètètè pùṣẹ̀ jẹ́ kó mọ èdè Qur'an hmm. kó mọ èdè Islam kó mọ èdè àwa mùsùlùmí kó mọ bá ń jẹ́ pé bí wọ́n sí ń jẹ ká àbámà lónìí ọmọ rẹ̀ náà tún wá máa jẹ ìka ní ọjọ́ ọ̀la padà ọlọ́ni inna anzalnahu Qur'anan Arabiyya inna anzalnahu Qur'anan Arabiyyan la'allakum ta'qilun ẹ̀rọ eh, lọ́ní àwọn aláṣọ alukùránì kalẹ̀ níbi lárúbáwá èdè kùránì èdè islam èdè ẹ̀ náà wa hmm. eh, èdè arabic ni ẹ̀wà eh, rí kùránì àrọ́bì yẹn ọ̀pọ̀ nù alukùránì ẹni mẹ́rọ pé a lè kí kùránì náà lédè mi ó o ọlọ́run bá sọ pé wákàdálíkà àǹzálná Qur'anan Arabiyya wákàdálíkà àǹzálná Qur'anan Arabiyya ṣe ah, tí ní bá àwọn àrọ́bìyà ẹ̀tún máa sí kòránì afẹ́wọnú kòránì lọ́bá yóò ah, Suratu Zumar ayà 28 ọlọ́run bá sọ pé Qur'anan Arabiyyan ghayra dhi 'iwajin la'allahum yattaqun. Qur'anan Arabiyyan ghayra dhi 'iwajin la'allahum yattaqun. Ẹ̀tún sí Suratul Fussilat àyà kẹta, ọmọ àti láàmà jẹ lọ, àmà lòkè àmà. Suratul Fussilat àyà kẹta, ọlọ́run bá sọ pé kitabun fussilat ayatuhu. كتاب فصلت آياته قرآنا عربيا لقوم يعلمون سورة الشورى آية كيجي الله بان وكذلك أوحينا إليك قرآنا عربيا لتنذر أم أم الزخرف آية كيتا سوات الزخرف آية كيتا وطبع عربي يعني به الله نظر سوقنا جعلناه قرآنا عربيا إنا جعلناه قرآنا عربيا لعلكم تعقلون إجاسة قال في سورة الأحقاف آية كيجلا الله نظر سوقنا ومن قبله كتاب موسى إماما ومن قبله كتاب موسى إماما ورحمة وهذا كتاب مصدق لسانا عربيا لينذر الذين ظلموا وبشرى للمحسنين مصدق لسانا عربيا لينذر الذين ظلموا وبشرى للمحسنين مصدق لسانا عربيا لينذر الذين ظلموا وبشرى للمحسنين kẹrin àyà wa tá wà ń bẹ̀ nínú sọ́tọ̀ Yusuf àyà kejì inna anzalna Qur'anan arabiyya ọlọ́run ti sọ ń bẹ̀ pé aṣọ alùkùránì kalẹ̀ ní èdè lárúbáwá kí ni yọ́ wà máa wá bí fún wa la'allakum ta'qilun. la'allakum ta'qilun. ẹ̀ẹ́ kẹ́ ẹ lè bá a nílà káyì tó pé kùránì hmm. yẹn asọ̀kalẹ̀ yọ́ ma jẹ́ ọ̀fàfà tí falà káyọ̀ wá bá eh, ma sọ pé ọ ma tira fún àwọn tíra hmm. ìyẹn ni wípé ẹni tí ò gba alukùránì tí ò sí bó ti ó pé tó ọ ka wájú padà hmm, tí ò gba eh. tí ò Eh, eh, ọmọ ọmọ kan àkùdé àkùdé náà ní eh, ìkọsẹ̀ mm, ọmọ ó rí gbóyìn yí àwọn ìjọba ayé lọ́wọ́ nìsí kódà tàwọn burú ju tàwọn ilẹ̀ mùsùlùmí lọ lọ́sàkókò dára wà ní torí wípé wọn ò tẹ̀lé alukoran hmm. tó bá sì dé àwọn àlù tí wọ́n fi alukoran sí one kò lé lọ́dọ̀ tí wọn ọlọ́run ṣe nírọ̀ yìí ni pé làákàyè ni koran ni wọ́n máa bí làákàyè sínú ìgbésí ayé rẹ̀ fàyín kún tàbí ẹ̀rọ àkèlé káàkiri ẹ̀wà wípé ò tiẹ̀ wà ní làákàyè ń tiẹ̀ ọwọ́ ọwá dún mímọ̀ ọwá múra sí kíkà rẹ̀ ó kúrò ń bẹ takun minal ọ̀kọ̀lá wọ́n ní ó dùn ní làákàyè padà hmm. láti máa sọ pé ọmọ tó bá gọ̀ bóyá kò sí dáadáa tó bẹ́ẹ̀ ẹ̀sà mọ̀ lọ lékí òkú àárín ní òfin ọmọ lọ sí àlùmọ́njìrì o ah, ilékí tó nítumà eh, kìí ṣe pé ilékí tí wọn mọ̀ nítọ̀ hmm. tó jẹ́ sí pé mọ́nítọ́rìn gidi wà ń bẹ̀ standard ni hmm. mo lọ ọbẹ̀ jẹ́ kọ́ lọ kí mọ́ wà kánjú mọ́ hmm. wà kán torí pé ntọ́ ní ọlọ sí ń bẹ nì kì í ṣe kíwú nìkan ló ní ọlọ kí hmm. ọlọ tọ́jú ẹ̀ àkọ́kọ́ nù lẹ́yìn ìgbà ọba tọ́jú ẹ̀ tán kùránì ó wòsàn lẹ́yìn ìgbà náà yẹ́sọ̀ àmà alùkùránì lọ́lọ́run sọ pé làálàkùn tààkìlùn bákan náà torí ẹ bá pé tẹ́lẹ̀ tẹ́lẹ̀ tọ́ bá kí alùkùránì tọ́ ma ká tó súnmọ́ dáadáa yunami aklak lẹ́fù làákàyẹ́ tún gòkè sí نعم القرآن يحفظك إن قرأته القرآن يحفظك إن قرأته وداومت عليه أنت بس القرآن ده ده تو مراسكي كاري tó ń kà tó ń kà tó ń kà tó lọlé ẹ̀kọ́ ẹ̀ tó ọmọ túmọ̀ rẹ̀ tó ń kà tó ń kà lọ́mọ wípé bó ti wulẹ̀ kọ́ pẹ́ tó láyé nǹkan kan ní ti là káyìí. Allahu Akbar tó bá ń ká kùránì dáadáa fún ọmọ áfíríkà rẹ̀ bó ti kó pẹ́ tó láyé nǹkan kan ní hmm. ti là káyìí. kódà kó lo one hundred and twenty years láyé èmi tí mo sọ bẹ́ẹ̀ lọ́wọ́ ní la'allakum taqilun. la'allakum taqilun. àní alukùránì ni wàrántí fún ẹ wípé àìsàn ọpọlọ ò ní í sí ọ èmi kí mo sọ bẹ́ẹ̀ la'allakum ta'qilun. la'allakum ta'qilun. náà qad yaqulu ó sì ní kárẹ́ tí ó wà máa sọ yí ẹnu bàbá ìṣèwádùn tó báyìí ẹni kùránì wo kí ni ẹni kí ni bẹ̀rẹ̀ ara kùránì níbo lẹ ti rí gbogbo ọpọlọ tí ọmọ pé tí ọmọ pé tí ọmọ pé hmm. lọ́mọ pé èyí tá a wí kìí ṣe pé mo jáde lájú pé kò kí kùránì lásán ni hmm. lọ́mọ pé irin iṣẹ́ tí ń bẹ náà lọ kùránì tí ó jẹ́ pọ́pọ́lọ rẹ̀ ọmọ pé ọ̀pọ̀ nínú ẹ̀ ní àdáwọ̀tò ìlànà náà bọ̀ kùránì ń pè ọ́ pé máa wò máa wà wò máa fi ojú inú wo nǹkan hmm. ó rí pẹ́ntì fojú inú wo nǹkan ńlá káyè ni ẹni tó rí rẹ̀ ọba pé dáadáa ojú ìta tí ẹni ń bá ń gégi lápá bíbá ẹni bá ń fojú ìta ò ibi tí ọmọ pé yóò sí ni hmm. sọ pé òun gé báyìí òun gé lọ́wọ́ left hmm. yóò gbà pé ọwọ́ right ni yóò sí ṣùgbọ́n tí ènìyàn bá jẹ́ ẹni ń fojú inú wo nǹkan yóò wò pé ẹ̀hẹ́n níbo ni kì fìsì hmm. báwo ló ti rí bó ẹ̀ka rẹ̀ tó wà lókè mo ló fìsì jù ibi tó fìsì jù ni ojú inú tó fi wo nǹkan ojú ìta àlùkò ránì pé àbí ká máa fojú inú wo nǹkan ká máa fojú lásán wò àlùkò náà tó yẹ ọlọ́run bá sọ pé afàlá yanzuruna ila al-ibili kayfa khuliqat afàlá yanzuruna ila al-ibili kayfa khuliqat ọlọ́run ní ẹ̀wò yé ni kìí ṣe ojú ìta hmm. gbogbo alámàrà kan mi ibili ní kí mẹ́rin náà nílà kan mi hmm. gbogbo alámàrà kan mi ọlọ́run ò pé ojú rẹ fọ́ bó orí náà tí wọ́n bọ̀ ní tí wọ́n bẹ̀ ni pé ẹ fojú inú wo ràkúnmí ìbí afàlá yanzuruna ila al-ibili kayfa khuliqat ẹbí inú wọ́ra kan ní ọ́dàbẹ́ ẹni pé kìí sojú nìkan lòfin wọnù kí lòfin wọnù sẹ́yìn làkàyọ̀ wà máa dàgbà sókè ọlọ́run ní wà ilà sáàmà ìkáyín fárúfin àti wà ilà sáàmà ìkáyín fárúfin àti ẹ̀tún wo sáàmà náà wà ilà jíbà ní kẹyìn fánú síbàtì wà bẹ́ẹ̀ náà ni ṣúrọ́tù sájídà àyà 27 tó ń sí padà ọ̀gá sọ pàǹwọ̀ náà lọ́kọ̀ọ́ láàrin máa ń lọ láàmà padà ṣúrọ́tù sájídà 27 ọlọ́run bá sọ pé awàlámù yàrá ò anna nasúkò lè máa ila al تأكل منه أنعامهم وأنفسهم أفلا يبصرون أولم يروا kiri pẹ́ náà fojú ìtawò wọ́n ní kò fojú inú wò náà nìyà nínú àwọn irinṣẹ́ tí ó máa jẹ́ kọ́kọ́lọ́ rẹ̀ ó máa dàgbà òun náà nù ní a tún rí àdáwọ́ sí ilá tàdábùrù al-Qur'an Kùránì pé wà pé ẹ máa kí àlùkùránì oṣùgbọ́n kìí sí pé máa kí lásán ẹ máa rà rò jínlẹ̀ pẹ̀lú tí bá ń kí tàdábùrù nù Suratu Muhammad, ayà 27, aláwọ̀ bá sọ pé, Afala yatadabbaruna al-Qur'an. Afala yatadabbaruna al-Qur'an. Am ala qulubin aqfaluha. Am ala qulubin aqfaluha. Yatadabbaruna. Suratu Sad, ayà 29, ọlọ́wọ̀ bá tún sọ pé ẹ máa ràròjìnlẹ̀ pẹ̀lú كتاب أنزلناه إليك مبارك ليدبروا آياته ọ̀nà kẹta tí Al-Qur'an ní gbà bí fẹ́lọ̀pù làkáyà ọmọ yẹn tí bá ń ké o náà ní kí ad-da'watu ila tafakkur o ní ká máa ràrò tún rò hmm. ìwé ẹ̀dẹ́ ènìyàn tó ń gbọ́ mi wọ́kà máa ro nǹkan lásán ní ìràrò tún tàfàkùrù ní àrò kìí ti gbé àrò lásán Eh, ká ro nǹkan ká tún tún rò hmm. ẹni pé ẹ tún chẹ́ẹ̀kì ìròyìn tó bá rò tán ó tún wá chẹ́ẹ̀kì ẹ̀kùn mo tún fẹ́ chẹ́ẹ̀kì <laughs> ìròyìn padà hmm. hmm. kòránì ní ẹ máa chẹ́ẹ̀kì ìròyìn wò padà ẹni pé tẹ bá ti ń Mm-hmm. وتلك الأمثال نضربها للناس لعلهم يتفكرون أوين oh, لعلهم يتفكرون لعلهم يتفكرون eh, ibi tọ́lọ ti máa lò لعلهم يتفكرون yóò pòwe yóò pàṣàmọ̀ ọ̀rọ̀ yóò bá máa ń fi ń pàṣàmọ̀ yẹn ni pé ọ̀rọ̀ tí ò lọ tí ò tí ò lọ tààrà eh, àwa ní wọ́n náà máa yanjú ẹ̀ fún rẹ̀ mm, tó tún kà lọ́la tó tún ní làálọ̀ àwọn yẹ́tàfà kàrún ó tún lọ yanjú ẹ̀ ó tún rí yanjú ń wọ́n bá yẹn sí máa láàrin ẹ̀mẹ́fà ẹ̀ẹ̀mejì ẹ̀ẹ̀mẹjọ ìwọ náà máa rí yanjú àbọ̀ ní rí yanjú orí ẹ pé padà bí òfin padà ẹ̀yìn ìkànnì ń wọ́n lọ tún sọ̀rọ̀ àwọn àmì tọ́lọ́ ń fi sára ọkọ àti ìyàwó tó jẹ́ sí pé kò yé wa àṣírí láàrin àfẹ́rẹ́ ẹni àfẹ́rẹ́ àṣírí ní bẹ́ẹ̀ ọ̀rọ̀ gbọ́dọ̀ tú wò tọba lọ fẹ́ tí wò ó rí náà lọ fẹ́ jẹ́ pé àwọn òpìdẹ̀ máa ń ṣiṣẹ́ láàrin ni hmm. àṣírí ni ìfẹ́ ò lè rífẹ̀ẹ́ ò lè sàpọ̀ ò lè fún ìfẹ́ ní definition pé ìfẹ́ báyìí báyìí báyìí lórí ìhà tí ó kọ sí wọ̀yọ́ yàtọ̀ síbi tí ó kọ sí tàn ọlọ́run sọ pé ń gbọ́ ọlọ́run sọ̀rọ̀ tó yẹ pé òun ló ń fi sáàrin ọkọ àtìyàwó ọlọ́run wa ni lè kọ́wó mi yatafakkarun oní sọ́rọ̀tù rome aya 21 ọlọ́run bá sọ pé wa min ayatihi an khalaqa lakum min anfusikum azwaja wa min ayatihi أن خلق لكم من أنفسكم أزواجا من كم بلعن من أنفسكم أزواجا من أنفسكم أزواجا àti ìyàwó ìyàwó tọ́lọ ń bá ti kọ mọ́yàn bí pàtàkì jẹ́sí ibi kan náà láti mú ìpè ẹ̀yìn méjèèjì Allahu akbar eh, litaskunu وجعل بينكم مودة ورحمة Mọ́tọ̀ wá pàtàmà tán wá parí ẹ̀ pé Inna fi dhalika la'ayatin liqawmin yatafakkarun. A tún máa lo tààkùlù náà, ẹ tún jórí yín ó pẹ brush ọpọlọ yín, ẹ Nahl àyà ọlọ́run bá sọ pé wáṣà kọ́rọ̀ lákùnmùn láìlá wà ní àárọ̀ wà ṣẹ́mṣà wà kọmọ̀rù wáṣà kọ́rọ̀ lákùnmùn láìlá wà ní àárọ̀ wà ṣẹ́mṣà wà kọmọ̀rù wà nínú mọ̀mọ́ta kọ́rọ̀ tó ń bí amúrí inna fi zalika laayatin liqawmin ya'qilun 68, ó tún rí yàkìlú náà, ọlọ́run sọ pé wà mọ́ Ẹni tàà bá lẹ́mìí rẹ̀ ó gùn, a sì máa rìdíù sí agbára àlàáfíà rẹ̀, afàlá àyà kìlú. Eh, ọlọ́ni ẹ̀tún ẹ̀tún rò ẹ̀bọ̀ ṣọpọlọ yìí mẹ́rin nínú àwọn ọ̀nà tí kùránì ń gbà ń gbé fẹ́lọ̀ fún làákàyè àdáàwàtú ilà káwọnì ìsáni dàálùbìn kùránì ń pín ìwọ́ o lè máa kí àrò kùránì kọ́ máa pè ọ́ pé inú ìjọ àwọn pòfẹ́sọ̀ ní kọ́ máa wà inú ìjọ àwọn pòfẹ́sọ̀ ní kọ́ máa wà níbi àwọn tọpọlọ wọn pé jù ní kọ́ máa wà nínú ìyẹn bá wá ń kà lónìí tọ́ka lọ́la tọ́ka lọ́tọ̀ọ̀la tọ́ka ayà tó sọ pé ah, ma wà nùjẹ́ àwọn pòfẹ́sọ̀ ma wà nùjẹ́ àwọn pòfẹ́sọ̀ ma wà nùjẹ́ àwọn ọlọ́pọlọ pípé ń gbòòlò náà nídẹ́ àwọn ẹ̀kan náà àwọn pòfẹ́sọ̀ yìí sọ́tù sọ́ọ̀dì àyà 29 ọlọ́run bá sọ pé kìtàbùn anzalnahu ilayka mubarak kìtàbùn anzalnahu ilayka mubarak liyadabbaru ayati وليتذكر أولو الألباب Tún sí Súrọ́tù Alẹ́ Imran àyà 190, òun náà tún kílé àbẹ́ náà, ọlọ́run bá sọ pé إن في خلق السماوات والأرض واختلاف الليل والنهار لآيات لأولي الألباب Àlùkùránì pè wá inú àwọn ọ̀nà tí Kùránì gbà dìfẹ́lọ́pù làákàyè ni pé ó ń pè wá pé ká máa ràrò jinlẹ̀. Hmm. Ẹ̀ ti ra àwòye sí, ẹ̀ ká máa lo àwòye sí, ẹ̀ kí ìyá máa wòye sí nǹkan ọ̀tọ̀ ní kó orí nǹkan ọ̀tọ̀ ní kó wo sí ní táàrí a lè wòye sí ní tó rí báyìí ó lè wòye sí ọlọ́rin ní fa'atabiru ya ulil absar fa'atabiru ya ulil absar alhásírì nù ọlọ́rin à ẹ máa wòye sí nǹkan ẹ̀yin tó rí tẹ lójú inú ọ rí pé àbùsọ́ọ̀rù ẹ̀yin sì ẹ̀yin ní àbùsọ́ọ̀rù àbí ìyá máa lójú tọ́pọ̀ ni méjì náà ẹ̀ sùnmọ́ ọlọ́rin ní yá ó lè la àbùsọ́. yá ó lè la àbùsọ́. bí mi ṣe jókòó pẹ̀lú rẹ̀ ní ìṣẹ́ ọmọ yojú tèmi ni bí wọn náà ṣe jókòó ní ọlọ́run lọ́mọ ojú tó ní bọ́ pọ́lọ́ rẹ bá ṣe pé tó bẹ́ẹ̀ lójú rẹ ṣe pọ̀ tó èyí tójú níta fi ń rìn nàìjíríà àwọn ojú ń bẹ nínú làákàyè tí yẹn ń lò sọ ma lò pé à mo wà mo wòye sí nǹkan mo wòye sí nǹkan ọlọ́ni fa'tabiru ya ulil absar. fa'tabiru ya ulil absar. nínú àwọn ọ̀nà tí Al-Kùránì nígbà ní dífẹ́ lọ́pọ̀ ọpọlọ ọmọ ẹ̀dẹ́ ènìyàn tó yẹ pé tílàkà yẹ ọ̀bà pé tẹ́lẹ̀tẹ́lẹ̀ yọ padà pé tó bá padà síbi Al-Kùránì òun náà ni pé Kùránì máa ń gbé wa máa ń tọ́jú làákàyè level by level. tọ́lù bí yẹ ọmọ ọgòkè díẹ̀díẹ̀ àpèjúwe tó yé wa jù náà ní ìtọ́wà ní sọ́ọ̀tù ọ̀gá ṣe àtàkàlẹ̀ kan ọlọ́ni ẹ wo àkànmí tó súnmọ́ yín jù. àfàlà yanzuruna ila al-ibili kayfa khuliqat. ó rí i pé làákàyè làkànmí kéré hmm. ó kéré sí nǹkan méjì tí wọ́n tún dárúkọ ní ẹ̀yìn rẹ̀ nǹkan mẹ́ta míì tí wọ́n dárúkọ ní ẹ̀yìn rẹ̀ wọ́n ní kọ́ bẹ̀rẹ̀ níbi kékeré wọ́n náà ní kẹ́ wo làkànmí kẹ́ mú làákàyè kẹ́ dẹ̀fẹ́lọ̀ ọ̀pọ̀lọpọ̀ lọ́yìn látara làkànmí ó tún wá ní wà ilà وإلى السماء كيف رفعت ó ní kẹ́ wo sánmà sánmà tóbi ó tún tẹ bá wo sánmà tán ayé ẹ̀tún padà sí tó tún jọ sánmà náà bí òkè ọ̀n pé òkè ní sánmà wà ọlọ́run tó wá ní ẹ̀tún lọ síbi òkè wà ilà lè jébà kẹ́ ifá nù sí bàtì. ó tún wá dẹ́yìn padà sórí ilẹ̀ pé wà ilà la ọ̀bì kẹ́ ifá tó pe hat. wà ilà la ọ̀bì kẹ́ ifá tó pe hat. ọlọ́run fi fàdà kiri Fàdákìrì ìnàmà àrùndàmúdàkìrì. Ìyẹn ni ló fi jẹ́ sí pé ìran àwọn àyà tí máa ń develop ọpọlọ yọ pọ̀ nínú al hmm. Léyìí tó jẹ́ sí pé yóò fi yé wáyé gbogbo ẹni tó bá há Al-Qur'an kí Al-Qur'an tàbí sí ìjókòó al ọpọlọ rẹ̀ yóò máa kíni yóò máa sáp yóò máa dàgbà sí yóò máa dàgbà sí gbogbo hmm. ẹni tó tó bá wà lọ kàwé yóò wà máa mọ̀ bí bí nǹkan mi hmm. torí pé èyí tí ó jẹ́ ọ̀rọ̀ fún ọ ti wà ní ọmọ rẹ tí ń sọ wáyé tí ọ̀pá àṣà rárá ní ti withdraw rẹ hmm. kọ́ wá jù sílé kéwú kọ́ wá kéwú nílé kéwú gidi hmm. tí ó serious tó bá ké tán wá pípẹ́ sí wàhálà padà kódà kò ní lọ kíláàsì lẹ́sìn àtàn ní oṣù yóò pàṣẹ àbí òní pàṣẹ ọlọ́run lọ sọ̀rọ̀ wàmán asúdà kùmínà lọ ìhàdí ìta. lọ ìhàdí ومن أصدق من الله قيلا إليني آية كيجي من سورة يوسف تاتشم أفوا هنا إنا أنزلناه قرآنا عربيا لعلكم تعقلون إنا أنزلناه قرآنا عربيا لعلكم تعقلون والسلام عليكم ورحمة الله وبركاته Mọ́lẹ̀ olúwa mi kì í ṣe ọ̀kan, ẹni tó bá olúwa mi ló ń fún, ọlọ́run dákún mọ́ pàṣẹ ìmọ́lẹ̀ ìdílé dọ́ọ̀tọ̀ kó mọ́ dáwòrò. Mọ́lẹ̀ olúwa mi kì í ṣe ọ̀kan, ẹni tó bá olúwa mi ló ń fún. ọlọ́run dákó máa pa lẹ́yìn mọ́lẹ̀ nìyí lè lọ́ọ̀tọ̀ ti jáde wọn ló tó jọ mẹ́ta ó ti jáde wọn ló tó jọ mẹ́ta kí ló wà dé wọn ló ti rọ lápá kí ló ló ti rọ lẹ́sẹ̀ ìgbésí àwọn àlùfáà wa. Màjọ́ká wá ọba wa olúwa ìmọ̀ lẹ́olúwa ní kì í ṣe ọ̀kan. Ẹni tó bá olúwa mi ló ń fún. Ọ̀rọ̀ lábú máa pa lẹ́yìn mọ́lẹ̀ ìdílé dọ́kítọ̀ kó má dá oró dákun máa pa àná ìmọ̀lẹ̀ ìdílé dọ́tọ̀ kó má dàwòrò. ọlọ́run dákun máa pa àná ìmọ̀lẹ̀ ìdílé dọ́tọ̀ kó má dàwòrò. ọlọ́run dákun máa pa àná ìmọ̀lẹ̀ ìdílé dọ́tọ̀ kó má dàwòrò. ọlọ́run dákun máa pa àná ìmọ̀lẹ̀ ìdílé dọ́tọ̀ kó má dàwòrò.